nígbà tí orílẹ̀-èdè wa ṣẹ̀ṣẹ̀ gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó àyè ṣí sílẹ̀ fún àwọn ọmọ wa láti máa lọ kàwé ńlẹ̀ òyìnbó Zik kó ẹrù ẹ̀ ó lọ kàwé ńlẹ̀ òyìnbó Awólọ́wọ̀ Bọ̀dé Tọmọọ̀sì wọ́n lọ kàwé ńlẹ̀ òyìnbó kódà Nkrumah Ghana gan pàápàá ó lọ kàwé ńlẹ̀ òyìnbó Ọlájídé òun náà kó ẹrù tiẹ̀ ó lọ kàwé nílùú èbó nígbà tá à ń wí yìí kò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tààrà wọ́n ń tẹ wáyà ránṣẹ́ ni tán bá sì tẹ wáyà ránṣẹ́ bẹ́ẹ̀ kí wọ́n tó gbọ́ èsì ó máa ń pẹ́ afẹ́ tó oṣù kan kéèsì tó dé àbẹ́ẹ̀rí nǹkan ọlájídé ṣé mo pọ́ lọ kàwé léèbò nígbà tí ọlájídé lọ àwọn ẹbí ọlájídé wọ́n ń ṣe ètò pẹ̀lú ọ̀rẹ́ wọn ní abúlé wípé tí ọlájídé bá dé a wá fẹ́ ọmọ ọ̀rẹ́ bàbá ọlájídé lábúlé kí ni ọlájídé ka ìwé tán nílò ìbò fún ó rí ọmọbìnrin ìbò kan lọ́hùn ó fẹ́ ọmọbìnrin ìbò yìí zik padà sílé. Si Awólọ́wọ̀ padà sílé Nkrumah Ghana náà padà sílùú ẹ̀ Bọ̀dé Thomas padà sílé Ọlájídé ò padà ó àwọn ẹbí Ọlájídé wọ́n ti ṣe gbogbo ètò tán wọ́n ti sanwó orí wọ́n ti mú ìyàwó sẹ́ẹ̀dẹ̀ pàápàá wípé tí Ọlájídé bá dé awájílé mú a sì jẹ oyè ìdílé bàbá ẹ̀ ṣùgbọ́n Ọlájídé ò padà torí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ọmọ méjì tí wọ́n bí wọ́n wà nílùú èbó bẹ́ẹ̀ àwọn ẹbí ọlájídé wọ́n wò pé ta ló fẹ́ sin àwọn táwọn bá kú wọ́n kó ẹsẹ̀ síta wọ́n ń ṣe ájò pé kí ọmọ yìí kó rántí àwọn àwọn ẹbí ìyàwó wípé àwọn ò ṣáà lè fi ṣe ètò ìyàwó tán kí ọkọ ìyàwó má dé kó má wàá fẹ́ ọmọ àwọn gbogbo ìgbà ni inú ìyàwó kì í dùn lé àwọn ẹbí ìyàwó àwọn náà kó ẹsẹ̀ síta wọ́n ṣe àjò ìyàwó náà ń bá àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ òun náà kó ẹsẹ̀ síta wọ́n ṣe àjò ńgbà tí ìyàwó dé ibì kan wọ́n pé kó lọ mú àwòrán Lájídé wá ó lọ wá àwòrán Lájídé ó fún bàbá yìí wọ́n ṣe ètò tí wọ́n fẹ́ ṣe wọ́n mú èjì àti ẹ̀ta wọ́n pàápọ̀ ó di àrùn ọlájídé ó jí ní òwúrọ̀ ọjọ́ kan ó gbé àpamọ́ ẹ̀ ó di táyé ẹ̀ gbágbágbá ó lọ ibiṣẹ́ ibiṣẹ́ ló ti ṣe ètò mo ṣe bá ra ìlé nìyẹn o nígbàtí ọlájídé dé ilé ó wá dàbẹ ni wípé ọlájídé fi ọpọlọ ẹ̀ lẹ̀ sí ìlú òyìnbó tí bàbá ọlájídé bá máa kí ọmọ ẹ̀ láàárọ̀ àbí tí ọmọ bá máa kí bàbá tí bàbá bá pé ọmọ mi ṣàlàáfíà ló wá o ọlájídé á pé hello mr Winter Button are you alright there when i finish we will go for a walk. I have a very important matter to discuss with you. Tí ìyàwó Ọlájídé tó bá máa ìyẹn ìyàwó tó wà nílé o tí wọ́n pé kó wá fẹ́ o tán ti torí ẹ̀ pé wálé o tó bá kí ọlájídé láàárọ̀ ọlájídé á ní hello Susi would you like a cup of tea how many sugar bó ṣe ń tọ́jú ìyàwó ẹ̀ ńlé tí ìyá ọlájídé tó bá wá kí ọmọ ẹ̀ á ní hello mother-in-law how are you today? bí Ọlájídé ṣe ń fọ èèbò sí àwọn ará ilé nìyẹn o tí Ọlájídé bá jí láàárọ̀ adètá ààyè ẹ̀ amúra agbé àpamọ́ ẹ̀ arìn gbogbo ìgboro ká ajókòó síbì kan lábúlé a máa ṣe bẹ́ẹ̀ pé òun kọ̀wé tó bá wá ṣe ó ń padà bọ̀ nílé tó bá délé á mú bébà bíi ọdún mẹ́ta tí ó ti wà nílé á máa bẹ̀rẹ̀ sí ní ka bébà ó dàbẹ̀ wípé Ọlájídé ó fi ọpọlọ ẹ̀ lẹ̀ sílùú òyìnbó ó rò wípé òun sì wà ní ìlú èbó òun ṣe ń sọ wípé ẹ̀yin tí ẹ̀ ń kó àwòrán ọmọ yín sórí íńtánẹ́ẹ̀tì àwòrán ọlájídé wọn lò wọn po kọ ìyá ẹ̀ sí wọn po kọ bàbá ẹ̀ sí ẹ̀ ń kó àwòrán ọmọ yín sórí íńtánẹ́ẹ̀tì wọ́n mọ ọkọ yín wọ́n mọ ọkọ ìyá àti bàbá ọmọ ó rọrùn fún wọn láti ṣe ìjàmbá fáwọn ọmọ àwọn tí wọ́n bá fẹ́ lọ mú yàn wọ́n mọ ibi tí wọ́n ń lọ wọ́n mọ ọmọ tí wọ́n fẹ́ lọ mú ayé àtijọ́ agbára ti wà ó sì wà síbẹ̀ sí ẹ̀yin tó ń kó àwòrán ọmọ yín sórí íńtánẹ́ẹ̀tì mi ò mọ ohun tẹ́ ń tà o ẹ jẹ́ kí a jọ rìn kí àjọkọ́gbọ́n Elédùmarè a máa fi ìṣọ́ ẹ̀ àti ààbò ẹ̀ a máa fi bo gbogbo wa pátápátá ọmọ yín ò ní rí sọnù àwọn ìka èèyàn wọn ò ní wá yín rí adéyínká lórúkọ mi mi lọ́mọ akíwáńdé ajọ́ngọ́lọ́ ọkùnrin jẹkẹrẹ elédùnmárin elédùnmárin bàbá mi ọba kíkàkárìn kàkárìn ká ká ká bí kí gbogbo lẹ̀ kò fọ́ sí wẹ́wẹ́ ire o.